họ̀ kọ̀ kọ̀ kọ̀ means refuse kọ̀ means refuse ó kọ ẹ̀bùn tí ọ̀rẹ́kùnrin rẹ̀ fún un ó kọ ẹ̀bùn tí ọ̀rẹ́kùnrin rẹ̀ fún un